tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní kú pàpà jùlọ ọkùnrin ìhun tí ó máa ṣẹlẹ̀ òun náà ní kí wọ́n máa fi àwọn ọmọ tí ó ti dàgbà lẹ̀ àwọn ọmọ tí ó ti dàgbà yìí òun náà ni wọ́n ń pè ní ọmọ òrukàn ẹni tí bàbá rẹ̀ jáde láyé nígbà tí ó ti bàlágà ẹ wá rí ọmọ òrukàn yìí nínú ẹ̀sìn Islam ó ní àwọn ìlúwe kan lọ́yẹ ká mọ̀ nípa wọn ó tó bí mẹ́wàá dá mẹ́nuba títí tọmọ yìí tó fi dàgbà lójú lọ. alákọ̀ọ́kọ́ òun ni pé dúkìá ọmọ òrukàn yìí èèwọ̀ ni ó a kò gbọdọ̀ jẹ́ mọ́lẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní sọ́rọ́ tó ti sẹ́ ayẹlẹ́ mi ọlọ́run ni wà á tún yẹ náà. أموالهم ولا تتبدل الخبيث بالطيب ẹ fún àwọn ọmọ òrùka ní dúkìá wọn nígbà tí wọn bá dàgbà tójú bọ yẹta mọdọlọ ń pè wọn òun náà ní àìsílẹ òrùmọkà bí wọn ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ òrùka ni wọn tẹ́lẹ̀ náà wọn ti kó lọmọ òrùka ẹ fún ọ ní tí wọn bá dàgbà tójú bọ ẹni ṣe ń di ìwọ̀n tó dá nínú dúkìá wọn pẹ̀lú ìjọ ọ̀dà ọlọ́run sọ nínú àyà mi ní sọ́rọ́sì nìta àyà ẹ̀ẹ́dẹ̀kẹ̀wá ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ tí náà yà náà mú wa ẹlẹ́gbẹ̀ ẹ̀ka mọ̀ lórí náà lálẹ́bí àwọn bá ń jẹ́wọ́ ọmọ òrùka ní dábòsí kí ni wọ́n ń pè lọ́gọ́lọ́ ọ̀hún náà ni wọ́n ti wọ́n ṣe ìrọ̀ ìrìn máa bí gbèsè àti ibi tí ò lẹ́tọ̀ọ́ àwọn tí wọ́n jẹ dúkìá ọmọ òrukàn nítàkùnsí ọlọ́run ni wọ́n jẹ sí inú wọn yẹn iná ni wọ́n jẹ sínú wọn. ọlọ́run sọ́nù àyà mi ní sùrọ́tù An'am àyà ọgọ́rùn-ún àti méjìléláàdọ́ta ọlọ́run wọn láǹkẹ́ kọ́rọ́bù máa lẹ́nu yẹtí ní ìlà bílẹ̀tì ìyá àkùsà. ẹ kò gbọdọ̀ túntọ̀ dúkìá ọmọ òrukàn láti fi balabala àfi tó bá dáa ọ̀nà tó dáa òun ni kẹ́ ẹ máa sòwò ńbẹ̀ ọ̀wá sọ náà bẹ́ẹ̀ ti jẹ àti kẹ́ ẹ mú bẹ́ẹ̀ ẹ mú ọ̀gá ọ̀hún fẹ́ẹ́ ní ọjọ́ bẹ́ẹ̀. ẹ gbọ́dọ̀ ṣe dúkìá rẹ bálabàla ẹ má sùn mọ́ àyàfi lọ́nà tó dáa títí tọmọ òrùka yóò fi dàgbà lójú lọ. nínú àwọn nǹkan tó ti ẹ̀ka fún ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé wọ́n lọ nígbà tí o lágbára láti gbẹtọ rẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run sọ bá tẹlẹ sọlọ lọọba àyọkẹlẹ nígbà tí Ọlọ́run ọba ti pè é bọ pé wọn ẹni jọ lọrù kàtẹlẹ Ọlọ́run nípa amẹlẹ ẹsẹ ìmọ wàhálà sẹfà àti kí ọmọ orúkọ ẹni tí bàbá rẹ jáde láyé tí o ti bàdágà yìí má sì borí rẹ má lékè rẹ. má ṣe kàbá lé lórí nígbà tí ò lágbára láti lè béèrè ẹ̀tọ́ rẹ̀. ẹlòmíì tó ọmọ bá tó fẹ́ gbé mú yóò ní àtiwọ́ àti bàbá rẹ̀ àjẹmógú. ẹ fún àwọn ẹlẹ́ẹ̀kẹta nù dá gbọ́dọ̀ sọ nípa ọmọ òun náà ní òun ní yìí òun náà ní kéèyàn ta ọmọ ní bí yẹn kìí ṣe pé yẹn fi wá ẹ wọn náà kẹta ṣe ó rẹ yìí pọ tí ò ní nǹkan díẹ̀ tó jù lẹ báyìí léyìí tó ṣe pé yẹn ò ní wá rọ bẹ́ẹ̀ ẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ní suratul fajr Ọlọ́run jí ó yé wa yìí pé a ní ohun tí wọn máa so kùnfà dáwọ fún yẹn òun náà ní kí yẹn jí sínú ọ̀kan náà àwọn kẹta fẹ́ máa ka yìí Ọlọ́run ní bí kò ṣe fi lóṣìṣọ́ lódodo báyìí láàtò kìrìmù nàìjíríà ẹni tó fàdánwò fún yín tó fa ìbáyín kékeré fún yín òun ní pé ẹ̀yìn ta ọmọ òrùka lọ́rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni máa wá àrùn kẹsàn-án bẹ̀. nínú àwọn ohun tá a gbọ́dọ̀ sọ nípa ọmọ òrùka ẹlẹ́kẹrin òun náà ní pé wọ́n lọ jẹ́ láti taari ẹ̀ ní sìkútì torí tí bàbá yẹn bá wà láyé tí wọ́n bá sí yẹn sìkútì bàbá lè bínú ẹ̀rí báwọn Yorùbá náà máa sọ wọ́n ní bá ń dánwọ́ ni. òdenu ọlọ́mọ ìmọ̀ wà lélẹ̀ ìdìbò èèyàn gbọ́dọ̀ tarí ẹ̀ ní tarí kí tarí tarí ẹ̀ ní tarí àbí ìtarí tagbára tagbára èèyàn máa fi pẹ̀lẹ́ ní ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́sọ ọlọ́run ní àrùn ẹ̀yìn sẹ́lẹ̀ ní yóò sábẹ́ mú mi dì ó rí ẹni tí ń ṣe ọjọ́ gbé dalẹ̀ nírọ́ ní sẹ́rẹ̀ ń ọjọ́ gbé dalẹ̀ nírọ́ tí tí ọgbà tó ń tó dé bàbá ọmọ òrukàn yẹn yọ padà dé bóun náà ó lè jáde bóun ní ọ̀padà fi ọmọ òun ló bẹ́ẹ̀ lẹ̀. ọlọ́run ti sẹ́rẹ́ sí ìgbà lókè àmọ́ ọ̀rọ̀ ìyá níbi ọ̀wá rí ni ó ń tọ̀ ọ̀dà ìgbà lẹ́bi ìjẹ́jọ́ ọmọ yẹn bí i. òun lẹni tí máa ń kárí ọmọ òrukàn yóò sì ní tìkùtì yóò sì tàkìlì tàkìlì. bí mo fara dẹ́ni ó ti àwọn akóòrì nígbà yìí gbogbo gbà lọ́wọ́ bàbá nà tọ́ta náà máa lọ béèrè nígbà bàbá mi ti kú tó lọ ẹbẹ ni wọn lọ àjò ní ẹbẹ ni àjò arimọba wọn lọ ẹ tàdélé yìí wá sọ fún mi pé kó ló ń pa bàbá mi ni tí wọn kú tó lọ ni ẹ̀rí agbọ́dọ̀ sọ nínú àwọn ìwà ẹlẹ́karùn ọ̀hún ẹni akókèéta ẹ̀tọ́ fífún jẹ àgbè pàmò ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run ní ọlọ́run tí wọ́n yóò ka ìmọ̀ ní sọ̀hámà àlà àtúntì ní mìsìnà wọ́n yẹ sí ma wọ́n àbíyọ̀ nípa tó ní sàn ayẹlẹ̀ ẹ̀jọ̀ ọlọ́run ni wọ́n máa fún alẹ́ wọ́n fún jẹ ní ntọ́sẹ̀ ní wọn wá tàbí wọn bẹ́ ìyẹn bá fẹ́ gángan wọ́n á tún fún ọmọ òrùka ní ntọ́fẹ́ àtẹnitọ́ wà ní gbẹ́gbù ayò àti simon anabi sallallahu alaihi wasallam ní ọmọ ọdún kan kò ní jókòó ti àwọn ọjọ́ kan níbi ìṣeré oúnjẹ wọn ọwọ́ ajá tí fásitì sáàni kó súnmọ́ abojẹ náà ìka tó nìyà ọ̀rọ̀ mi tó nìyí anábì sọ́kọ́ mọ́ àlọ́sọ́lá ó ní ẹni yóò tọ́lé pa ọmọ òrukàn yẹn ni pé ló kó jọ ó kó yẹn ni pé ọ̀pá pọ̀ máwọn ọmọ rẹ̀ ọmọ òrukàn tá a wá wí nìyí ìyá àti bàbá rẹ̀ mùsùlùmí ni wọ́n ọwọ́ àwọn ọmọ òrukàn yẹn sọ́dọ̀ wọ́n jọ jẹ wọ́n jọ mu wọ́n jọ bẹ̀ sílẹ̀ wòlíì jẹ́nà àlùjẹ́nà ti jẹ́ dẹ́dẹ́ fún sọ ọlọ́run ọba àdìgbọ́lá fún sọ ìdí àní òkè àkọ́bà tí ọlọ́run ní bí yẹn kó sí ọlọ́run wá ń sàlàyé kí ni ó lọ́wọ́ abẹ́ sẹ́rù dọ́mọ́ ni nínú ẹ̀ náà ìdáwọ́ ìdáhùn ti yẹ omi rí mọ́tòkọ́lá àti ìfúnni ló jẹ lọ́jọ́ ẹni kálẹ̀ ń sẹ́yìn ó fún lóúnjẹ o yàtì mọ́ ra ọmọ òrùka èyí tó jẹ mọ̀lẹ́bí nínú àwọn kẹta gbọ́dọ̀ sọ nípa ọmọ òrùka ìyẹn ọmọ tó yẹ kí bàbá rẹ̀ jáde láyé ṣùgbọ́n wọn ní ìdàgbà lójú bọ òun náà ní akókí wá ní máa tó mára kí yẹn máa fà á mára ẹ má jà gbàgbé ẹni jẹ lọ tọ́lọ́ bá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àrẹ ọ̀sọ́lá ọlọ́kì ọ̀hún lé ẹ ẹ ọlọ́run ni ẹ má sàánú sọlọmọ ọ̀hánì ọ̀sánlá ọ̀fọ̀ra lé oògùn ló jẹ. tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀gbìn àrẹ ojú rọ̀ ó dà kó káàtà rẹ ọmọ àbíyá àti bí wọn náà ṣe ṣe ṣe ṣe ṣe ti ń bọ́ sórí asán ọjọ́ mú ọmọ olùkọ́ ọmọ adékèké ni ọ̀rọ̀ kọ́ ọmọ àtìlọ́jọ́ rẹ̀ kọ́ ọmọ àtàánú rẹ̀. ọlọ́mọ àbúkà mẹ́ni sọ́lọ́wọ́ àtàlọ́ ìgbé tí kìí ti fọlọ́wọ́ bá ti di ọlọ́mọ olùkọ́ tẹ́lẹ̀ fàhálà orí mo ní ìkó mọ́ra ọlọ́mọ àtọ̀ mọ́ra nínú àwọn ẹ̀tọ́ èyí tá a gbọ́dọ̀ sọ nípa ọmọ orúkọ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun náà ní hapò ẹ̀sìn mìíràn òun ní ká sọ dúkìá rẹ̀ ká sọ dúkìá rẹ̀ àwọn bí wọ́n ní bàmíjẹ́ ló dé báwọn wọn ò tiẹ̀ ní sọ̀rọ̀ ojú bákàbákà ẹ̀bẹ̀ àwọn eléyìí ti kéré àwọn eléyìí ti kéré sákìtà lára àbọ̀lẹ̀ kó dàbò bàtà lẹ̀ èyí ó nígbà tó mọ̀ ẹ̀ bá dàgbà pé tó bàtà tó lẹ́tọ̀ọ́ sí tọ́lá àwọn tó bá pé kù ní igi ìyá àbí ìlérí ìyá mẹ́ta ọlọ́run ti mú ọ wọ́n wọ ẹja dẹ́mọ̀ wọ́n pèrè mbẹ́ wọ́n tó wá ti àtijọ́ ni. ìyàwó mi ló kú ní oní mẹ́ta ni ọ̀yà wọ́n ṣe wọ́n á kó àwọn ìdàrẹ́ bíi mẹ́ta kẹjọ. àbá ìdìbìnrin ní ọba jòló yọba ní sẹlẹ̀ mẹ́ta yẹn ní kẹ́ sójú àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n máa mú fìlà wọ́n máa mú sókòtò wà láàyè orí burúkú gbà yẹn. nínú kẹta gbọ́dọ̀ sọ ń pa ọmọ olùkàn òun ẹ̀ káàmà ṣe ìtọ́jú rẹ̀ títí tí fi dàgbà tí ó lọ. ẹ̀rí ọlọ́run tó wá ní àpẹẹrẹ ẹrú bẹ́ẹ̀ níbi ìrìn àjò èyí ti kálíọ̀ àti nàbí ìlàyé mọ́sá àlejò sọlá àbọ̀sálà tí wọ́n jọ rí. ọlọ́run ní wa amúnálì fìdá ẹ̀rọ nígbà bẹ́ẹ̀ sàlàyé gbogbo àwọn ìrìn wọn tí wọ́n rí àtàlẹ́bí mọ́sá ilé gbà wá wá ọwọ́ á ṣé irú àwọn ènìyàn lẹ́yìn ká tọ́lé fún lọ́bẹ̀ bẹ́ẹ̀ á ti ní wọ́n gbà alẹ́ ju wọn gbà alẹ́ ju ọ wá ń sàlàyé sí bẹ́ẹ̀ ọ̀rí òkiri yẹn àwọn ọmọ òrukàn méjì ni wọ́n ti lé yẹn nílùú yẹn ìsì ń bẹ ní abẹ ilé tó ti wó sí láàbọ̀ tó ti dògiri àlàbà yẹn fẹsẹ̀ ọ̀rọ̀ pẹ́pẹ́ bàbá àwọn ẹni rẹ̀ sí ni bàbá yẹn wá fẹ́ kó ti gbé tí wọ́n bá ti dàgbà kí dúkìá yìí ọ̀dọ̀ wọn káwọn ọmọ yẹn kó ti báwọn ní wọ́n mú pẹ́pẹ́ ọ̀rọ̀ yìí rahmatan min rabbi kọ́ máa jẹ́ ìfẹ́ láti ọ̀rọ̀ ẹlẹ́dà rẹ̀. obìnrin pé bọ́yẹ̀ ń òkú ni wá ní àbákúrò òkú ni wá ní àyíbábò ni tí ó ta ní ọlọ́mọ mẹ́ni tí ó kẹ́yìn. lọ́dọ̀ tí wọ́n ti báwa ṣe máa ń tò ó lọ sí ta tí wọ́n á fọ mi sí ni ìyẹn orí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá ti fáà tó tààlà. gbogbo àwọn akẹ́kẹ́ yìí bá wà lọ́dọ̀ wa á sọ ìwọ̀ yìí fọ́mọ olùkọ́ tóun tó fi dàgbà tó ń tòjú bọ́lá fi nínú tẹ̀sán gbọ́dọ̀ pọ̀ fọ́ọ̀mù olùkọ́ ẹlẹ́kẹjọ òun náà akó ìtẹ̀síṣẹ́ òun náà ní ẹ̀tọ́ ìṣerere ìṣerere dáwì òun ní kéèyàn ṣe ohun tó lẹ́tọ̀ọ́ nínú rere fún un káṣerere ọ̀dájú kéèyàn ṣe ìdẹ̀rẹ̀ aláfẹ́fún lọ nítorí pé ìṣerere dáwì ó lékè ìdọ́gba yọ ó lékè ìdọ́gba torí pé èyí ó fún un ní ohun tó pọ̀ ju ohun tó pinnu ẹlẹ́fún yẹn lọ kódà déyìn ọmọ kẹjẹ yọ sẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀rí ìṣeréré ẹ̀rí àfẹ́ lọ́dọ̀ wa ẹ má jà gbàgbé nígbà tí tìbìrì yẹ àlejò sálà ọwọ́ àgbà sẹ́ni ọlọ́wọ́ àlọ́ àlọ́ sálà wọ́n ti fún mi ní o á ti ti sàá nípa kíni jẹrìrì àdébí sọlọ́lọ́ àtàlà gbogbo bẹ́ẹ̀ àti àbúdá ọlọ́ àti àrẹ́sẹ̀ kẹta lọ́rọ́ kó o máa ti lọ́rùn bí ẹni kú mi ọlọ kó o bá tẹ wàá rọlọ kó o kàkọrọ ọba rẹ àtúntò ọba àdìgbò láti fún àtẹlẹ ní sọtù bá kọrọ ayé ọgọ́rùn kan àti mẹ́tàdé ní ọgọ́rùn àbíká sọ wípé ayé àbákọrọ ní ayé mẹ́tàdé ní ọgọ́rùn ọlọ́run ti wọbi ni wàá ní léde ẹsìdáná wọ́n ti òwú bá wàá ní yàtàdà ìyá àti bàbá ẹni tí bẹ́ẹ̀ náà làwọn ọmọlẹ́nu bẹ́ẹ̀ náà làwọn ọmọ olùkọ́ ọlọ́run sọ nínú àyà mi ọlọ́run ni wà á dàgbà lùkùrùdà wà á tẹ̀lé àlà ọ̀bìnrin ọ̀bìnrin dáwìl kùrùdà wà ní ọ̀tá ẹ̀ma wà ní ọ̀tá ẹ̀mí àyà ọ̀tọ̀run kan àti mẹ́ta kìíní ọgọ́rùn-ún bá tẹ̀ ọ̀tún tẹ̀ ọlọ́run ni ẹni ọwọ́ ọ̀sìndúkìá tọrẹ tẹ̀mí tẹ̀mí ó ti fún alákùnrin àti ọmọ òrùka àti alẹ́ yìí. ọlọ́run tó sọ́jọ́ náírà mi nígbà tí wọ́n ń bí atẹ́bí léèrè nípa ìmọ̀ àti dáadáa bí àwọn ẹni tó já lálùkọ́ àgbàmọ̀ òrùka ìjọ ọlọ́run ní kúlú máa ń pàtó nípa ìnáwó ìnáwó tẹ́ ẹ bá ná nínú dáadáa tẹ́ ẹ bá ná kọ́lì ìwà àdìgbà yìí ẹnẹ fún yà àti bàbá ẹnẹ balàkùnmá wàlẹ̀ ẹ̀dá mọ́ ẹnẹ fún ọmọ bákan náà ẹnẹ fún àwọn alẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nínú àwọn ojúṣe tá a gbọ́dọ̀ pé ọmọ òun náà òun náà àkókò kẹsìkì ẹ̀tọ́ ṣe dọ́gba ọlọ́run ló pàṣẹ rẹ̀ nípa tùmísà ayọ̀ ọgbọ̀n kan àti mọ́tàdí mẹ́tàdí ní ọgbọ̀n ọlọ́run ní ọ̀hántẹ́kù mọ́lẹ́lẹ́ ẹ̀dá náà nílò kọ́sùkù ẹ̀sìn dọ́gba nípa ọmọ òun náà ẹ̀wà rẹ̀ pẹ̀lẹ́ fẹ́ wa èyí fún un nínú àwọn kẹta sọfà akẹ́kọ̀ọ́ wa ní ìwọ̀ ọ̀yẹ ká sọ nípa ọmọ olúwa òun náà ní ẹ̀tọ́ èyí tó fi bọ́mọ olúwa tó máa ní ìpẹ́ yìí tá a bá ní islamic state akọ́mọ olúwa máa lẹ́kọ̀ọ́ bẹ̀ nínú owó ìjọba á lẹ́kọ̀ọ́ lórí ẹgbẹ́ nínú nǹkan gbogbo àwọn tí kó dúkìá jọ ń lu ọyẹ náà náà ké sí wọn nígbà tá a ti níjọba ní kádídáàrú àìsàmì wẹ́lì àmàlà èyí tó máa ń wà láwọn ẹlẹ́tẹ́ ti tù la ilé ibi tí wọ́n ti máa bójú tó àwọn ọmọ òrùka àti opó èèyàn gẹ́lẹ́ dálẹ̀ ọ tọ́ba tó bí ti ń pè rẹ̀ tútù gbàgbà sùn lọ́rẹ́ yẹ torí gbogbo àwọn ọdẹ kúlọ̀kù gẹ̀gẹ̀ dáhùn àti àdéhìdá gbọ́dọ̀ kódà bí ìyẹn rà tọ́bí ti kọjú bẹ́ẹ̀ ní bùkátà sí lọ́wọ́ padà rà lọ́wọ́ ìyẹn náà ṣùgbọ́n kí ni nǹkan tó ṣe yí pé àdìsọ́jú rẹ̀ tí wọ́n máa wà fún àdìsí ayérayé ìyẹn lẹ́yìn ká tó ti tó ẹ̀tọ́ kẹwàá òun náà ní ẹ̀tọ́ tọmọ òrùka tó ní fi pé ìyẹn ni pé lọ́dọ̀ ìjọba ìfà bí ọ̀run àbówó tí wọlé fún ìjọba àbówó àtúnṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn dúkìá tí wọ́n máa ń gbé sí bẹ́ẹ̀sì máàlì mùsùlùmí ilé dúkìá àwọn mùsùlùmí. ẹ̀rí eh, ọlọ́run wa sùhánà kò ike wọ́n bá afẹ́ ọmọ ọ̀hánà rọ̀sọ́ọ̀lì. ìwọ tọ́lọ́wọ́n bá bá rẹ̀ gẹ́gẹ́ bí fà láì jagun tó wọlé tó ti tẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àlẹ́ kọ́ máa jẹ́ ti dání o kọ́ máa ìpín kan máa jẹ́ tọ́lọ́ ìka jẹ́ ti ìpín kan tó máa jẹ́ ti àwọn. ẹni tí wọ́n jẹ́ aláǹfọ̀mọ́ ọlọ́run tún pè é fún ọmọ òrukàn àtàwọn aláìní àtẹnudọ́wà ló gbọ́dọ̀ akólókò ní káàdà ìyẹn arìnrìn àjò jíjẹ́ náà rẹ̀ fi hàn akólókò ní káàdà sẹ́kùlá àjọwọ́lẹ́kù wọlé báyìí mùsùlùmí في مشارق الأرض ومغاربها استكبروا وقوموا إليه إنه هو الغفور الرحيم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 islam takòlè máa ṣiṣẹ ọmọ òun ìyẹn ni tí bàbá rẹ jáde láyé nígbà tí ọmọ òbí ìgbàlaga àdínkù tí gbọ́n lè dàgbà ìtòjúbọ eré tí kò lè pọ́jú lè pọ́n án èdè ìjẹnidáde sọ fún yín pé ká bá kó wọn mílíọ̀nù tí bàbá rẹ fi lẹ̀ fún ọ èló ni ó dì náà bàbá ni àá wọn bá bẹ̀rẹ̀ sí fi ṣe business ní ọ̀sẹ̀ tí eight hundred thousand nígbà yẹn kọ́ èdè ìdókòwò kápódúkà ni lọ́wọ́ orí kì í mọ ohun tí ń ṣe ṣùgbọ́n bí àlàyé fún ẹgbẹ́ tí ẹ bá ṣe báyìí tọ́tọ̀ báyìí káwọn nàìjíríà bá rẹ̀ máa ń lọ lójú ayé wọn pẹ̀lú àti ọlọ́run owó yẹn lè di one point two million ajá tí mo ti dàgbà tó tójú bọ́ọ̀lù láti ojú ìjà bàbá rẹ̀ ẹ̀rí nínú títàkùnrin náà islam sàkólé kí àwọn olùkọ́ òun lọ́wọ́ káfíńtì sọ́nù ọkọ̀ àlùfáàlà ń tọ́ ó ní èmi àtẹ̀sí bá ń ṣètọ́jú ọmọ olùkọ́ lálùjẹ́ náà àjọ tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ ni ìka àbábẹ̀lá àti káàrin làtẹ́bí sọ́nù ọkọ̀ àlùfáàlà iná ẹ̀ lọ́nà wọ́n ti bá ti tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ nìyà o nínú ọ̀rọ̀ mi òjíṣẹ́ ọlọ́run sọ́nù ọkọ̀ àlùfáàlà wọ́n ti abọ́mọ orúkọ ẹni ẹlẹ́ni èyí tó ti fámílì yẹn mọ̀ láwùjọ wa àti ẹ̀bójútó gá níṣẹ̀lẹ̀ bá fẹnu wí ó lè lọ wọn ti rọ wọn ti gbà ni ó ẹjẹ wọn ó sunkún ni ọdún kan ẹni ní òní kúrò rẹ̀ kátó fún àwọn ọmọ tó kù yẹn kọ́ lápẹẹrẹ ní ìsìnkọ́yọ̀ fún ẹ̀lú jáde láyé ọmọ òrukàn rẹ̀ àbáfúrò ẹ̀lú jáde láyé ọmọ òrukàn rẹ̀ lọ́mọ tó bílẹ̀ àbẹ̀rẹ̀ tẹ̀ fọ́ ọmọ ẹ̀ lọ́kùnrin ló jáde láyé ọmọ òrukàn rẹ̀ òun náà lọ́mọ sọ́mọ rẹ̀ yẹn bílẹ̀ ẹ̀rí ẹtí bá tọ́jú ọmọ òrukàn yìí àbótí ẹ̀jẹ̀ sọmọ òrukàn gẹ́gẹ́ lẹ́nu ó wò pé kòtí afẹ́ nìkan bí ogun tọkọ ọmọ kékeré lẹ nínú gbogbo mọ̀lẹ́bí wa ọwọ́ ẹ̀fẹ́ kejì ọwọ́ ẹ̀fẹ́ kejì kòrí yọ àbọ̀ ọ̀dà yọ àlọ́ wáyé tálódé ẹ̀kú tọkọ ọmọ kékeré lẹ ọmọ orúkẹ dáàbọ̀ yẹn má jẹ́ àgbàgbé obìnrin àdọkùnrin ní jẹ́ ọ ènìmọ̀ ẹ bàbá ẹ̀ sájáde láyé kó tó ti fi pé ọba àdàgà ẹni tó bá ti fẹ́ dúró ọjọ́ àwọn orúkọ yìí ọyọ́ jẹ́ ti àbí tẹ́lẹ̀ ní ó ní àlejò àtẹ àjọ ẹgbẹkẹgbẹ ni lálùjẹ náà wọn ní ká kábẹlá àti kárí òun là lẹbi sọlọlọ àrùn ọlọlọ òun náà lọlọ nínú ọ̀rọ̀ mi náà lẹbi sọlọlọ àrùn ọlọlọ ń bọ wọn ní àlejò yóò tọba mú ọmọ olùkà sọdọ ọmọ olùkà yìí àníyàn àti bàbá rẹ mùsùlùmí ni wọn wọn ní ọyà wa jẹun lọ́dọ̀ mi wàá mú lọ́dọ̀ mi àlọ́ náà ọba máa ń fún wàlùjẹ́ ń tẹ̀

nígbà tó bá kú sórí rẹ̀ yóò pa òkú sí ọlọ́run. ẹ̀rí bákan náà nínú ẹgbẹ́ wa mi anabi sallallahu alaihi wasallam ó ní tó mú ọmọ orúkọ yẹn ọkọ yó tọmọ yẹn fi rọrọ bí ó ti dá báyìí ẹsẹ ni gbọ́dọ̀ ọkọ wa lẹsẹ náà anabi sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ni ó ní ẹni yóò sọ bá ti tọjú ọmọ orúkọ mọ̀lẹ́bí rẹ̀ àdékèké ẹsìn mọ̀lẹ́bí rẹ̀ ìlànà òun ẹ̀yẹ ti jáde wá ó lè ní àjẹ aláàjọ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lálùjẹ náà nínú ọ̀rọ̀ mi ká tẹ̀lé tọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá ń kọ́ wọ́n ní àdìsẹ́ ẹni wọn bá tọ́jú ọmọbìnrin mẹ́ta àgàjọ bá lọ́jọ́ ọjọ́ ọmọ orúkà ọjọ́ kó wọn lọ́dọ̀ kó wọn lọ́dọ̀ ọmọ ẹjọ́ bá lọ ẹ̀jẹ̀ náà lọ báyà wọn pẹ̀ ní àbò ní pẹ́ ní ọwọ́ ọlọ́run làlámọ̀ rí rẹ̀ wà ẹni wọn bá ti tọ́jú ọmọbìnrin mẹ́ta ẹni yẹn kọ́ yọwọ́ rẹ̀ dẹ́gbà yóò ní gbàláàdá ẹni tí ti àmúsójú ọ̀nà ọlọ́run ti mú gbá rẹ̀ bẹ́ẹ̀ sí gbogbo ọ̀nà tó ti fi gbogbo òru rẹ̀ sí nàbílà. anábì sọ́lọ́ lọ́ àdìsọ́lá nínú ọ̀rọ̀ mi òṣìṣẹ́ ọlọ́run ní àtìlẹ́ ẹni ọba tó ní mẹ́ta ná ọmọ òru kan wọ́n dàbí ẹni tí fi òru rẹ̀ sí nàbílà ní ti fi ọ̀sẹ̀ rẹ̀ gbá rẹ̀ ẹ̀rí. kódà ó tún dàbí ẹni tó lè fẹ́ láàárọ̀ ní ọ̀sẹ̀ báyìí ìdí orúkọ ogun ẹ̀ lọ́wà anábì sọ́kọ́ lọ́wọ́ àtàlà ó lè ní àdúgbò ẹ̀yẹn àjọ ọjọ́ ọmọ ẹ̀yà méjì lálẹ́lẹ́lẹ́ wọ́n làbẹ̀ tó sọ́kọ́ lọ́wọ́ àtàlà ọ̀sẹ̀ ká mábẹ́lá rẹ̀ àti ìkàrin ẹ̀rí anábì sọ́kọ́ lọ́wọ́ àtàlà náà rọ̀ ní wọ́n ní ẹgbẹ́ ilé tó lórí jù òun ní lẹ́sẹ̀ ilé àwọn mùsùlùmí tó ń kọ́ wá dáadáa ẹ̀wọ̀n ilé tó lórí jù ilé àwọn mùsùlùmí. òun nílé àwọn mùsùlùmí tọkọ náà wà mẹ táwọn èèyàn ń sa ìdá wọn kákíyèsí adébíkọ́lù ọmọ àgbàlá iná ọ̀rọ̀ náà èyí láti máa ọ̀gá máa lágbára kọ òjijì ọlọ́mùsọ̀lọ́ ọmọ àgbàlá ó ní èmi lẹni náà èmi lẹni àkọ́kọ́ tí wọ́n ń ẹnu àlejò wàhálì òun kálá òjijì tí wọ́n lù yẹn náà ní àmì lẹ́sẹ̀ rẹ̀. ó ní láàrin ìgbà tó wù wá wọn lè tó wù ọ̀pẹ bẹ́ẹ̀ ó ní máa di orí ọmọbìnrin kan nìyẹn bí ìyàwó ilé tó bá dé òde yóò máa ta pẹ̀rẹ̀ wọ́ wá sí. máa wá máa fẹ́ sọ́dọ̀ tó ojúṣe ìwọ nílẹ̀ yìí aláboyún ọlẹ́ni náà máa fi bẹ́ẹ̀ á lè mọ̀ra ìyàwó kan ní ó yẹ kọ́ kọ́ òun jáde láyé òun wá mójú táwọn ọmọ ọ̀rùn kàtọ́ jẹ́ tèmi àwọn ní mójú tó ní ìtọ́jú wọn ọmọ kẹ̀kí jókòó sí wọn báyìí tí wọn pàkó tó sí wọn. ẹ̀rí wọn ní hadithi ó ti kú hasan hasan nínú hadithi Ya'la hadithi àbí ìwé ìrọ̀lẹ́ ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ọbẹ̀ yìí pé ọkùnrin yẹn bá kú bí ẹ̀yẹ́ lè takú ìtọ́ra ẹ̀ ní ká sọ pé kó sà lọ́kọ̀ tó bá ti lé kú rẹ̀ à ń rẹ̀ kà ọjà tó fẹ́ nìyà wà lẹ́nu tí wọ́n kà pẹ̀rẹ̀ bọ́ wájú nígbà ká tẹ́lẹ̀ sọ́lọ́ ọmọ àlùfáà sọ́lá tí wọ́n bá sí ẹnu àná àbẹ̀jẹ̀mẹ̀ tí wọ́n máa ní ìpè tani ọyọ́ ní bẹ́ẹ̀ àlóbìnrin kan ní mí sẹ́yìn pé mo jókòó kalẹ̀ lórí àwọn ọmọ kankan tó jẹ́ kí wọ́n tó jẹ́ sí mi. sábà bóyá ìfi ọmọ rẹ̀ kílẹ̀ kò ní ìdàgbàsójú bọ́ àbí ẹsẹ̀ kọ́ ọmọ orúkọ ẹni ẹlẹ́nìkẹ́ ló ta fúti fún ìfẹ́ máa mú yín lóru iná ọ̀rọ̀ mi anábì sọ́kọ́ ọmọ àbẹ̀sẹ̀lá ó lè fi ìfẹsẹ̀ lọ jẹ kí ìyẹn fi ọ̀sẹ̀ méjì kí ẹni tún wọn ọmọ orúkọ àtòbìnrin ọ̀lẹ́ làwọn méjèèjì yẹn kí ẹ bá tẹ̀lé wọn tún wọn àti sọ́lá tó orí fẹsẹ̀ wọn tún kàtọ́ ọmọ bàdì fẹ́lá pàṣẹ n'o láti wá ìwọ̀ yìí lọ ẹni ẹ̀wọ̀n fún àtàkà mi mẹ́wàá dáńgá yìí àwọn kan àwọn kìíní ìṣe ọ̀wá ti lé ẹni ọwọ́ àlàyé gan gbogbo ẹ̀rọ àbájú lọ tóbi àwọn olùkọ́ bá fẹ́ sọ̀rọ̀ ọmọ wọ́n fi yàtọ̀ ọmọ orúkẹ pàápàá òun lẹni tí bàbá rẹ jáde láyé tí ò ní ìbàlágà òótọ́ ni àti àtìmù lè tó fún mi bẹ ọmọ orúkẹ tó yẹ pé ìdájọ́ ẹ̀sìn ló fún ọmọ orúkẹ ni bí ọmọ sáfẹ́ omi ló gbé kọ́ni ara ẹ̀ ni, o àtàwọn bàbá àti ìsọ̀tẹ̀ pé òkú lóore tù wọ́n lọ wọn ọmọ bọ́kọ ṣe ń dàrú wọn ọmọ bí ṣe ń jẹ ọmọ bí ṣe ń tá a bá ń sọ̀rọ̀ nípa pé ẹ àlọ́ mi ti lọ́mọ wa nígbà tá ṣé ni ẹ hmm, ò sí ìbímọ tó mú jẹ jẹ tẹ ẹ máa ń sọ yìí ti máa ń ọmọ tó mú jẹ jẹ wò ó ti dẹ tọmọ bá ti ibi ń tẹni ọkùnrin àbọkùnrin náà ti sọ fún òun káàkiri ó ti tó jẹ jẹ síwájú irú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni ọmọ òru kẹ̀ẹ́dájọ́ pọ̀ láwùjọ wọn ọ̀rẹ́ wọn níwèé èmi láwùjọ náà làwọn àdéhùn ẹ̀rí wọn lẹ̀ fi ìwé bí àwọn èèyàn ẹ̀kọ́ tó ìkúta bá mọ̀ náà ní òru kódà kọ́ fún kí wọ́n má rẹ̀ jẹ lásán ọba ní ọdẹ ẹ̀sùn máa gbowó oṣù lẹ́ẹ̀ bá wọn mọ̀ lọ sí nàìjíríà yìí à nàìjíríà máa ń da rẹ̀ ẹ̀ máa gbowó oṣù tó atóbi lẹ́nu ìlú fífi sùn láti wá rẹ sọ ìgbé wọn nígbà tó wọn máa sọ nípa rẹ àwọn mìíràn ò gbà sáàsì lè rí kíní ìgbé báyìí wọn bá fi àná ilé rẹ sọlọ lọ àti sọlá kó láti rí wọn ọmọ òrùka yìí pé ọlọ́run wá sọ ẹ̀la nẹ́bí sọ̀rọ̀ pé wọ́n bá bẹ̀rẹ̀ nẹ́bí léèrè má ní ìjẹta lọ nípa àwọn ọmọ òrùka gẹ́gẹ́ làwọn ti fẹ́ rí ẹ̀tọ́ yìí pé kó ìjẹsílẹ̀ àkùnlá mọ̀ káyì sọ pé ìsàtúnṣe kan ó lóore fún yìí ẹ̀sìn dáadáa pẹ̀lú wọn. wọn yìí kò kọ́ ni kò tọ́ra rẹ̀ bẹ́ẹ̀ máa yẹ̀ bá pé àdè ah, tí wọ́n rẹ̀ bọ́ sábà bá ti ń jọ lọ kọ́má tó kó mi bá. ọlọ́run ti dẹ́gbá lé òrò pọ̀ mọ́ wọn fẹ́ẹ́ ló ń jẹ yín papọ̀ ló ń jẹ wọn táwọn olóòtú ẹ̀mí ni máa ń bílì pé bàbá àwọn tuntun gbà náà wà kékeré láti tó wá lọ. ọmọ ìyá yìí wọ́n ti tọ́lọ́ mọ nígbà ìjẹ́ fún aláwùjẹ tọ́ba wọ ọlọ́run ọba kóòtù dábàá ọba kóòtù dábàá nípa abúlé ẹ̀sìn àmójútó ọmọ òrukàn ṣùgbọ́n yìí lọ́wọ́ àdéhùn àyè ọlọ́run bọ̀ bọ̀ lórí aláṣẹ́bí sẹ́yìn ọlọ́run wa ti àwọn òṣìṣẹ́ yẹn wípé kíyìn rúbọ̀ mọ́wọ́ pẹ̀lú dọ́gba pẹ̀lú títàtúnṣe ẹ̀kíyìn lè jọmọ ọ̀yá pé èèyàn ni wọ́n bàbá wọn kẹ̀ yáwó ọkú ni èèyàn lè jọmọ ọ̀yá ẹ̀sìn fún wọn bàbá wọn yáwó ọkú ni èèyàn tún lo jẹmọlẹ́bí pẹ̀lú wọn bàbá wọn lè yáwó ọkú ni ayọ̀ mùsùlùmù islam sọ wa lára yányá ibi àtisẹ́ tó jẹ́ ọmọ orúkà ẹ má jẹ́ àjẹ́ ọ lọ́nà ìbàjẹ́ kọ́lá tẹ̀lé àṣírò rẹ̀ yìí tó nínú àwọn ẹ̀sẹ̀ gbáǹkọ́ gidi níbi pé téèyàn bá wá foríjì ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba sùhánà tó lọ́pọ̀ fẹ́bọ̀ ìbá orí yẹn léwu. anábì sọ́kọ́ ọ̀hún àdìwàdì sọ́lẹ̀ nù àdìsàbí ìmọ̀rẹ́ rọ́mù wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùkálá sọ pé ẹ jìnà sí ohun méje tó lè kú àrùn báyìí wọ́n á nílò òṣìṣẹ́ ọlọ́run kí làwọn ohun méje òṣìṣẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ ìpín kan ní ìpínlẹ̀ ọlọ́run ló sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni òun lọ́gá lẹ́yìn ọba ti tu bá lórí o èyí ó jí àgbèrè ike tó ṣe fún àwọn ẹsẹ̀ lé òun ní olù lẹ́mọ lóru ilé pípa ògùn dákọ̀ òkòtì bí ogun kájà ogun awọ́rò ogun osólẹ̀ àdàwúre ẹlòmíì wẹ̀sẹ̀ ọlọ́ọ̀kẹ́ gbogbo jẹ́ ọdún gbogbo ló ti fún kẹ́nà wọn irun ti ti fún ìyẹn lòmíì ti kásẹ̀ nípa ọ̀tẹ̀ ìyọba àwọn tó jù lọ́wọ́ ọ̀gá àtìkú làgbà alágbá kásẹ̀ lẹ́nu èyí ló ti kásẹ̀ àtọ̀kẹ́ lẹ́nu nínú kátó lè kó pàmbá yẹn òun ni ti turu wa lè kó òun náà ní ìtọ́nà ọba tẹ̀lé wọ̀ àfi lọ́nà ẹ̀tọ́ nínú àwọn tó lè kó pa ń bá yẹn òun ní jẹ owó ìjẹ owó èlé nínú nǹkan tó lè kó pa ń bá yẹn alẹ́bí sọ́kọ̀ọ́ ó ní jíjẹ dúkìá ọmọ òrukàn ni àti kí yẹn sá lọ lóru àtẹ̀tọ́já wípé ìṣàfẹ́wó kò parọ́ ìrẹ́wọ̀n nípa rí ayọ̀ àti ìṣòwò ìṣẹ́ ọlọ́run sí ẹrú ẹrú ọlọ́run yìí ti pàdánù o tọ́mọ̀ ọba fi àánú ẹ̀ dání ẹ̀sẹ̀ mi rẹ̀ ẹlú dájú sí. ẹ bàbá rẹ wá fún pípọ̀ pàdé àdékèlè ẹ̀jẹ̀ máa bá wà ẹlẹ́mi lè rí ẹ̀fọ́ gbọ́gàn ẹ̀ bí kọ́kọ́ ni máa wọ́n ti pàdánù. tí ọba ti kẹ ẹ dání yẹn tí ọba ti lẹ yẹn lọ ọlọ́run muhammed wájú àlọ ọmọdé fi ìlú bínà nílẹ àlùwájú wáyé àwòyájú wáyé lẹsùbáàrí wáyé wáyé bínà wáyé sáàmà bírọ àmàtí kàyà àwọn ọmọdé àbí ọlọ́run ọba sùhánà wò kàálà ọlọ́run dàbò sí kẹwàá ọlọ́run sí kẹwàá ọlọ́run wá fi kẹsíwá lẹmìí. táàbì máa lò fáwọn bí wa má sì wá lọ́dọ̀ ju ọmọ fáwọn bí wa. ọlọ́run sì kẹ́sí wa lẹ́bi táàbì máa lò pẹ̀lú àwọn ọlọ́run dàtò fi kẹtù alẹ́ nù èyí tá a lè máa lò pẹ̀lú àwọn ogbó àti ọmọ orúkà bí wọn kàn ní káyà náà ọmọọrọ ìdí عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى ال محمد كما بارك كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم ورحمة الله تعالى